Ẹ káàárọ̀. Ah, dòdò tẹ tí ń wò wá, a kí yín o. Àjíǹde ara a máa jẹ́ fún gbogbo wa pátá. Ibi tí ẹ ti ń wò wá, mo kí gbogbo wa wípé a kú ìpalẹ̀mọ́ ọdún tuntun tí à ń expect ní ọ̀la. Eh. Mo kí gbogbo yín pátá. <laughs> Ọlọ́run ní jẹ́ kí a rí wàhálà láàárín ìrìnàjò náà. Kẹ́yìn màmá wa, ẹ̀yin bàbá wa tí mi ò ní ṣe aláìmákì gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ wa. Mo kí gbogbo yín pátá. Ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa l'Amẹ́ríkà ni, ní UK ni, Scotland ni, Dublin ni, gbogbo Europe pátápátá mo kí yín o. ẹ nítorí pé mi ò lólódì lẹ́nìkan mo kí gbogbo yín pátá ẹ ọba ọbẹ̀ ẹnikẹ́ni jà ẹ ọba máa ń kí gbogbo ilé ni mo kí gbogbo yín láàárọ̀ yìí ẹ gbogbo ẹ̀yin èèyàn wa láti áfíríkà gbogbo áfíríkà pátápátá dé nàìjíríà fúnra ẹ̀ mo kí yín pé ẹ ṣe ẹ kú àtìlẹ́yìn yín èyí ló jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn ọdún 2021 ẹ kú àtìlẹ́yìn yín mo dúpẹ́ gidigidi gan jọ ọ̀rọ̀ ìmọ̀ràn ni mo fẹ́ mú wá fún ẹ lénìí ìmọ̀ràn ni mo fẹ́ mú wá fún ẹ inú mi á sì dùn ẹ̀ tó o bá rí i pé ọ̀rọ̀ ìmọ̀ràn yìí bá ẹ nílé dáadáa ẹ̀ tó o sì fẹ́ jẹ́ kí ẹlòmíràn kí ó ṣíà nínú ẹ̀ eh, kó kọ́gbọ́n nínú ọ̀rọ̀ ìmọ̀ràn yìí níwọ̀n tí Ọlọ́run fi fún mi pé kí n sọ jáde eh, bá mi ṣíà fídíò yìí mo bẹ̀ ẹ́ ni pẹ̀lú ìyọ́nú Ọlọ́run mo tún fi àkókò yìí kí gbogbo àwọn èèyàn wa láti gbogbo orílẹ̀-èdè ṣíà pátá gbogbo yín pátá ni mo kí tó pé a ò ní olódìlẹ́ nìkan ẹ ṣé gan ni orúkọ tèmi ni Baba Confirm JP. Òdu eh, ni mí bí mo ti máa ń sọ. Eh, a kì í ṣe àìmọ̀ fún gbogbo olóko, eh, kì í ṣe ọ̀rọ̀ ìgbéraga o. Ohun tí ènìyàn bá jẹ́, òun ni ènìyàn ń sọ. Ohun tí mo jẹ́, òun ni mo sọ jáde yẹn. Ẹ má bínú sí wa. Ọ̀rọ̀ ìmọ̀ràn mi nìyí o. Fún gbogbo ẹni tí ó ń gbọ́ mi báyìí báyìí inú mi á sì dùn tó o bá lè ṣíà fídíò yìí ìwọ ṣíà fídíò yìí dé gbogbo ibi tó jẹ kó dé láti lè jẹ́ kí àwọn tí wọ́n tún rò wípé ení yìí ọjọ́ eré ni tí kì í dẹ̀ ń ṣe ọjọ́ eré láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣe ọjọ́ eré ení yìí jẹ́ ọjọ́ kan tí ọlọ́run tó dá èmi ọlọ́run tó dá ìwọ gan gẹ́gẹ́ bí òye tèmi ni o mi ò mọ òye ẹlòmíràn o gẹ́gẹ́ bí ohun tí ẹ̀mí mímọ́ tó ń gbé nínú mi ń sọ pé kí n sọ fún àwọn èèyàn kí wọ́n tún má pàdánù ọdún 2022 tí wọ́n ń lọ. òní jẹ́ ọjọ́ kan tí which is on the 31st of December 2021 every 31st of December every ọjọ́ kan tó tóbi nínú ayé ẹ̀dá ni tí ènìyàn ní láti jókòó kó bá ọlọ́run rẹ̀ sọ̀rọ̀ tó pé eléyìí gan jẹ́ ọjọ́ tí ọlọ́run fún rẹ̀ bọ́lọ́run ò bá sún kúrò níbi tó wà ní January tí kò sún kúrò níbi tó wà ní February tí kò sún kúrò níbi tó wà ní March bóyá ó máa ń fi iṣẹ́ iṣẹ́ yẹn rán àwọn áńgẹ́lì tó kù ni bóyá ó máa ń fi iṣẹ́ january sí february february sí march march sí april bóyá ó máa fi ń rán àwọn áńgẹ́lì tó kù pé kí wọ́n lọ ṣe ni ṣùgbọ́n tí ẹni yìí yàtọ̀ gangan bọ́lọ́run ò bá sún ní gbogbo àwọn oṣù yìí ọlọ́run máa ń sún léni ọjọ́ àṣẹ lónìí ọjọ́ àṣẹ tí ọlọ́run máa gbé àṣẹ kalẹ̀ tó máa fẹ́ gbóhun tí àwa ènìyàn fẹ́ sọ. So tó máa fẹ́ gbọ́ òun ní ọjọ́ tòní tó máa la ẹni tó máa la etí kalẹ̀ tó sì máa máa fi àṣẹ sí i pé ohun tó sọ yìí ti rí bẹ́ẹ̀ ohun tó ló fẹ́ jẹ́ twenty twenty two tó ń lọ yìí ó ti rí bẹ́ẹ̀ so therefore má fi ní ìṣeré ọjọ́ tó ní agbára lónìí ọjọ́ tọ́lọ́run fún rẹ̀ dúró nídúró pé àní mo fẹ́ gbóhun táwọn ẹ̀dá fẹ́ sọ mo fẹ́ gbóhun táwọn ènìyàn fẹ́ sọ mo fẹ́ gbóhun tí àwọn ẹni tí mo dá tó fẹ́ bá mi sọ mo fẹ́ gbóhun táwọn ẹlẹ́dàá àwọn ẹni tí mo dá tó fẹ́ bá mi sọ òun ni èní yìí o má fi èní yìí ṣeré ọjọ́ ńlá òun ni ọjọ́ òní jẹ́ ní gbogbo ibikíbi tó o bá ti ń gbọ́ mi kó o kára mọ́ àdúrà kó o máa bá ọlọ́run sọ wípé ìtí ayé yẹ̀yẹ́ ó ti tó kó máa pariwo pé twenty twenty one ó ti tó gẹ́ẹ́ èyí táyé mú ọ yẹ̀yẹ́ mi ó ti tó gẹ́ twenty twenty one kó má sọ bẹ́ẹ̀ <laughs> ó ti tó gẹ́ ah èyí táyé mú ọ yẹ̀yẹ́ mi ó ti tó gẹ́ èyí táyé mú ọ yẹ̀yẹ́ mi ó ti tó gẹ́ èyí táyé mú ọ yẹ̀yẹ́ mi ó ti tó gẹ́ ètò ò bá pariwo bẹ́ẹ̀ gbogbo ohun tí twenty twenty one fojú ẹ̀ rí tó o bá pariwo kó o tètè sọ pé yìí táyé mú ọ yẹ̀yẹ́ mi ó ti tó gẹ́ ó tún lè lọ gbé ẹ sí ọwọ́ twenty twenty two yes ó tún lè lọ gbé ẹ síbẹ̀ ẹlòmíì with negligent tí wọn ò mọ òye nǹkan ẹ tí òye nǹkan ò yé wọn tààrà tí kòkòkò nǹkan ò tètè yé wọn ẹ tí o ò mọ̀ wípé twenty twenty one bó ṣe díù pẹ̀lú ẹ̀tọ́ yìí ó jẹ́ kó o lè tètè pariwo ẹ̀ jáde pé twenty twenty one àní ó ti tó gẹ́sẹ̀ èyí táyé mú hàn yẹ̀yẹ́ mi ó ti tó gẹ́ tó if not ó má tó lọ jù ẹ́ sí ọwọ́ twenty twenty two kó lọ jù ẹ́ sínú ogun mo bẹ̀ ẹ́ ni èyí jẹ́ ọjọ́ tó ní agbára Èní jẹ́ ọjọ́ tí Ọlọ́run máa ń fẹ́ gbọ́ gbogbo ọ̀rọ̀ àdúrà, ohunkóhun, àṣẹ ní ọjọ́ tòní. Béèyàn ò bá ṣọ́ra, tó bá bẹ̀rẹ̀ sí ń bèpè fún èèyàn lónìí pé bó ṣe tún máa rí nínú, bí ìrìnàjò ẹ ṣe máa rí ní 2022 nìyí, ó máa ṣẹ o, má jẹ́ kí n tàn ẹ́. Nítorí pé ọjọ́ tí Ọlọ́run ṣí àṣẹ sílẹ̀ ni, àṣẹ àgbáyé, àṣẹ gbogbo àgbáyé tó máa ṣí sílẹ̀ tẹ́ pé bí o ṣe ń sọ ohun tó fẹ́, a sì máa rí bẹ́ẹ̀ àfi tó o bá sọ bẹ́nìyàn bá sọ ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àìsọ ọwọ́ ẹ̀ ló kù sí so therefore ronú ní wíkíbi tó o bá wà má jẹ́ kí iṣẹ́ kó gba ọkàn ẹ̀ bó o ti ń ṣe ni kó ṣe máa gbàdúrà ṣó ń gbọ́ mi ẹ̀ má fi chọ́ọ̀chì alẹ́ ìṣeré lọ sí bible believing church níbi tó ti máa gbàdúrà tó hot wàá rí pé kò ṣe pé mo invite ẹ wá sọ́dọ̀ mi kò ń ṣe nation tèmi àwọn tọ́lọ́run ni kó wá sí church wa ló máa wá má jẹ́ kí n tàn ẹ́ èmi advice yẹ lọ sí bible believing church níbi tí wọ́n ti máa bẹ̀rẹ̀ àdúrà ẹ́lì lẹ́ni kí aago méjìlá kó tó lù kó tó rí kọjá sí aago aago kó rí kọjá sí ọdún tuntun níbi tí wọ́n ti máa kí àdúrà mọ́lẹ̀ go there and begin to pray. I don't need to invite you to my church tọ́lọ́n bá dẹ̀ fi sí ẹ lọ́kàn torí pé church wa náà ló fẹ́ wa ẹ a wà ní òwòrò that is number four precious seed close number four precious seed close oworo road oworo ṣòkí lagos ibẹ̀ ni a wà tó bá ṣáà ti dé oworo tó rí yẹn nílùú oworo gangan tó ti wọnú oworo béèrè lọ́wọ́ ẹnikẹ́ni pé òun lọ sí fẹ́rí fẹ́rí yẹn gangan òun ni kò ti béèrè church baba confam ẹ wọ́n á sọ bí tá a wà fún ẹ ṣùgbọ́n bó o bá rí lọ́kàn rẹ pé ó jẹ́ kó wá ẹ sọ́dọ̀ wa wá tó o bá dẹ̀ rí gbìyànjú kó o lọ sí bible believing church ibi tí àdúrà ti máa ọ̀tì ní alẹ́ yìí which is on the thirty first december ẹ ibẹ̀ ni kó o lọ o kó o lọ gbàdúrà tó bíbélì sọ pé kí a má kọ àpéjọpọ̀ ara wa a ò lè kọ àpéjọpọ̀ ara wa bíbélì tún sọ ó ní níbi tí ènìyàn kan ènìyàn méjì bá ti parapọ̀ ó ní òun wà ń bẹ̀ tó yẹ la ṣe máa ń kọrin yẹn wípé wà á sárin wá wà á sárin wá ọlọ́run ìfẹ́ ọlọ́run ìfẹ́ ajú méjì lọ gẹ́gẹ́ bó ti sọ nínú ìwé mímọ́ nìyẹn o ajú mẹ́ta lọ ajú mẹ́ta lọ ṣe lọ Bible Believing Church láti lọ tó bá dẹ̀ fẹ́ wá sọ́dọ̀ wa àdírẹ́sì tọ̀dọ̀ wa nìyẹn láti lè darapọ̀ pẹ̀lú wa pé ká jọ gbàdúrà òru tèní ọlọ́run sọ fún wa wípé he want to give out grace to function that is what God told me he said I will give out grace to function to people ṣe má fi ṣeré ohunkóhun tó o bá fẹ́ ṣe lónìí mo fẹ́ yẹ kó bẹ́lẹ̀ dẹ́ sọ̀rọ̀ èní jẹ́ ọjọ́ pàtàkì tí wọn kì í fi ń ṣeré rárá tẹnikẹ́ni tó fẹ́ ṣe àṣeyọrí nínú ọdún tó ń lọ tó tún lọ yìí tí kò lè fi ṣeré àmọ̀ràn tèmi nìyẹn fún wọn ṣíà ẹ̀ fún ẹni tí ó nílò rẹ̀ ìwọ gan lè má nílò rẹ̀ bọ́ ṣíà ẹ̀ fún èèyàn kan tó nílò rẹ̀ ó ṣe gan ni orúkọ tèmi lẹ́ǹkan sì kò yí padà baba confam jp ó lè fẹ́ pè mí zero eight one three seven eight six eight three three six zero eight one three seven eight six eight three three six ẹ ṣé gan ni ẹ káàárọ̀ o God bless you.